Confirm, confirm. When it comes to your tough time, as a man, you need to stand and face it. Tó o bá ti fi mú ẹ mí, kò sẹ́ni tó fẹ́ mí fún ẹ. Confirm. I was raised to be grateful. I was raised never to underestimate anybody, never to disrespect anybody. This is how I was raised and I've never left that path. I'm still trying as much as possible to remain in that particular path. You understand? Kò sẹ́ni tí ò ní kàánú o, ó kàn lójú ẹni tó lè ṣèkà ni. My dad always told me if you are going off, don't forget the people you met on your way because if you are coming down, you might still come across them. You understand? So. I will never forget anybody that has one way or the other helped me. Uh, it is because Yoruba we say ìjà ló dé lórí ìdòwe. It is because there is a particular person you all pick error on that is why different kind of question keep coming out when somebody like this helped you why don't you tell us how does that question sound all these people shouting up and down we help arifa i give arifa money ask them when was this when i was incarcerated i was on a particular platform yesterday when a woman is talking. I was just laughing. When I wanted to leave, I let them know I am there. I just commented that God will bless you all. And I left. What was she saying? She's saying she helped Arifa. Arifa uh, asked for money and all blah blah blah. And I went back to our conversation. She is the first person who messaged me. Hello, Arifa. I heard about your arrest. What is the next step? What are we to do? I did not even reply the message for days because I wasn't with my phone. Different kind of people keep coming out, different kind of situation, all because you've rendered help on a certain level. Like I said earlier, if anybody said I came privately to their DM on this black app, you see, even you vengeance, you won't say you well, don't let me use you. let me say it will be rare for anybody to say on my own green app on my whatsapp i don't have people i count on i can easily talk to if i am financially down but on this black app anywhere you saw my account fly out definitely the person requested for it willingly willingly willingly I've never gone to anybody's DM to tell the person I wanted to do Joya, give me so so amount of money. Let's. You understand? This is so funny that people are even taking things personal to the point of calling some kind of people and asking them, sorry ma, hello ma, have you ever sent money to Arifa before? Please, we need the receipt kí la fà débẹ̀ yẹn kí la bá débi gbogbo ẹ gẹ́gẹ́ bí orin tó nílé kọ lẹ́ẹ̀kan òṣùpá ní àṣálù kóró àwòdìlù kóró àwòdì òtètè mọ̀ pẹ́yẹ ó dàgbà tó rẹ́yẹ kéré erékeré kí la bá débẹ̀ tẹ̀yẹ́ ń tu yẹ́yẹ́ <clears throat> nígbà tá a bá ti ṣeré. if we played to the level of a bird now pulling another bird's feather, it's nothing but a downfall. Don't let us deceive ourselves. If I want to, I was on a particular platform, Vengeance, if you remember, there was a day you came to that platform, you were boiling, angry. Why? You said they are dragging you on a particular platform because you give your own opinion, and you were boiling. You understand? Yeah, correct. So, if you can act in such manner because you are a human being, you are not being programmed or wired. You only have vein, blood, and water running in you. Likewise, I refer. If I can still remain calm, not because I am guilty. No, it is because I don't want to be rude. Whenever I got mad over all this issue, I I love to just go out and play football. I will calm myself and I still move on. You understand? This is me. I've never pretend and I will not. If I'm down, I say it out. If anyone said Arifa has come to his or her DM privately, let the person come out. There is a blank check. And I will render the apology openly. I will render the apology openly. So you talking about financial aspect and some people are saying that's true. You are saying the truth, you are this, you are that. This is nothing but speculations, vengeance, because even you yourself have never laid your hand on any kind of evidence against me. Uh, Arifa, uh, General Arifa, can I ask you a few questions? Can I ask you few questions? If I can answer it, if I can answer it, definitely I will. Okay. Uh, when you were incarcerated, did you call certain set of people seeking for financial assistance for one thing or the other? Uh, when I was incarcerated, definitely I must contacted people. Kò sí bójúbójú ń bẹ̀. Definitely I am in position where I need that help and I must cry out that I really need that help. You understand? So, um, sorry to if not, if not for the help that come all over the world. Arifa, ọkọ mi, ní sùúrù. Mami. Eh, how are you? Um, I'm, mo fẹ́ sáré sọ̀rọ̀ kí vengeance kan tó platform. I appreciate you so much, Arifa, and I thank God for your calmness, you know. mo dúpẹ́ fọlọ́run èmi ni mo sọ lórí platform láti brọ́dà mi ni pé twice ni mo sọ fún ẹ pé. mo mọ̀ yín màmí mo mọ̀ yín mo gbọ́ voice yín jọ yẹn mo mọ̀ pé yín. pé kò send message mi pé mo fẹ́ fún ẹ lówó but today ni twice i did it twice oh, oh, oh, get back to me. Vengeance, my darling gladiator, the, the voice. Welcome, Graduate Elizabeth. You are a voice. I thank you so much. Please, I want you to plead to everyone to calm down. Please. Me, that enjoying, a boy or someone ló sorrow pé the other come too, they do fight, they do argue, they do then uh, uh, they don't do it for long tá a wí ká ṣe díẹ̀ ká dẹ̀ mẹ́nu kúrò ká dẹ̀ move forward so please my dear brother help me to báwọn tó kù sọ̀rọ̀ I, I mean I have never spoken to Arifa privately abi please say it if I have I have never and I don't even talk much on platforms yeah. but um, as a as àgbàlagbà you know most of àwọn tá à ń bá sọ̀rọ̀ ń bí báyìí mo lè bímọ my first born is forty four years àkọ́bí mi so I think I can talk to some of you here ẹ jọ nítorí ọlọ́run tá a bá ti because of this justice because of this man bàbá yẹn eh, ìmọ́lẹ̀ ìlérí olúwa ó ti lọ ó wà ní ọwọ́ ọ̀tún ọlọ́run bàbá ẹ̀ ló whether we like it or not bóyá a fẹ́ tanra wa àbá tanra wa we are fighting for ìlérí but we are fighting because we want that man to get justice fún nǹkan tó pa ọmọ ẹ̀ so please my darling vengeance help me to play to all other people pé kàn jọ tá a bá ti bára wa wí díẹ̀ ẹ ká mẹ́nu kúrò ń bẹ̀ this is the aspect tó ń bring down eh, àwa ti bí báyìí a ti máa ń jà jù àti bíi then àwọn platforms wọn kàn máa ṣe pè ṣá fáwọn àwọn tó ń jà fún eh, justice I beg all of you please ẹjọ ẹ jẹ́ ká ṣe sùúrù ẹjọ ńgbà mí ọmọdé máa ṣe bí ọmọdé àwọn tó bá tún dàgbà díẹ̀díẹ̀ láàrin yín kan tún kan tún fọgbọ́n àgbà sí i mo bẹ̀ yín nítorí ọlọ́run please everybody should just calm down um, vengeance call arifai general gbogbo wa la mọ̀ pé ó wà lára àwọn i mean frontliner you know àdè kò yẹ kákan we shouldn't let him just go like that ọlọ́run á ràn gbogbo wa lọ́wọ́ me i want peace for everybody ọlọ́run á fún yín ní peace ọmọ kòròdú are you there i hope he's still here ọmọ Ìkòròdú. màámi mọ́tò kákáká òpó náà ni màámi òpó náà ni. ok ok jọ fídíò tó ṣe tí èmi náà lọ wò ó please má ṣe bẹ́ẹ̀ mọ́ ọmọ Ìkòròdú ìgbà tí if you if you know you need anything just ìgbà tí bóyá ló fẹ́ gbalé or something i was on láti ní àbúrò mi gbogbo wa we all rally round you please èyí tó sọ fún bàbá yẹn pé ẹ tán tí kinní kan ò bá bára mu ẹ fẹ́ wo nǹkan tí bá kó most of us tá à ń jẹ tá a dúró fún kinní lẹ́nìí bàbá yẹn la dúró tì truth be told whether we like it or not truth be told so john tó. màmá mi hmm? màmá mi ẹ jọ ọ gbé tí Mohbad sẹnu mọ́ ọ̀n gbé tí ọmọ yẹn sẹ́nu mọ́. ẹ eh, but gbèsè bàbá ẹ ni ò gbé tí kò bá sẹ́nu. ẹ àwọn tó ń bú tó ń sọ̀rọ̀ ní ibi tó ń bú bàbá lẹ́yìn tó wẹ́ àti ebi ò tẹ mọ àsìkò tó ẹ wo eh, màámi èmi dídùn mi lèmi sọ o èmi ò ní ẹni tó ń gbà àwọn tó ń gbà mí lámọ̀ràn sí gbogbo wọn ti fi mí sílẹ̀ because wọn wò pé ọmọ ta ilé ọmọ ta ilé kò sí anybody tó ìdílé mi bá ti rí lè sàmà kò sí pé àkọ́kọ́ ló push mi o gbogbo ìtọ́ sọ pé bí èèyàn kò push mi ẹni pé gbogbo ìgbà kọ́ mi sọ̀rọ̀ rárá mi sọ̀rọ̀ rárá mo lọ sí mi ni ọlá pé kò sí dátà bọ̀ wọ́n mọ̀ sí wọ́n fún mi lówó wọ́n fún mi lówó dẹ̀ kò dẹ̀ ń pa nu ilé ilé tó gbà ah. fún mi gan gbàgbà òun ń pa ni ilẹ̀ ilẹ̀ là wà láti ilé tí mo nílé tẹ́lẹ̀ ni kò bá dì ló jẹ́ sáko ilé mo nílé tí mo nílé tí lè mi wà òkè kò bá dì ló jẹ́ gbà tó dẹ̀ lé wa kiri tó dẹ̀ ń lé gbà tó ti gbárí fa tó ti gbé bẹ̀ tó fẹ́ tó ń wà mí náà kiri tí kò ní bàjẹ́ àbí kékeré òun adẹ̀ òyà ìjà ti lọ́nà òyà ti lọ́nà máa rẹ̀. ṣó ti rí ń sìn pé ọlọ́run jàjà yìí àtẹ̀yìn tẹ́ dúró nǹkan tẹ́mi kàn sọ fún ẹ ni pé jọ tó bá even tínú ẹ bá rú just like I said earlier my darling whether we like it or not the truth be told Mohbad ti wà lọ́wọ́ ọ̀tún ọlọ́run because ìmọ́lẹ̀ ni màláìkà kan ni ó kàn wáyé ní fọ́ọ̀mù tó fi wáyé yẹn bàbá ẹ̀ ni àwa ta dúró lénìí torí pé a fẹ́ kí bàbá ẹ̀ rí kí ló pa ọmọ ẹ̀ ọmọ tó rí níjọ́ sátọ̀dé tó dẹ̀ di tuesday tán ni kó wá tó dẹ̀ bá òkú ọmọ ẹ̀ ní abẹ́ staircase ìyẹn ló ń dùn gbogbo wa lénìí mo máa ń sọ fún gbogbo èèyàn mo lose ọmọ ọkùnrin twenty one years old ní two years ago last born mi èmi ni mo mọ bí tí mo wà lénìí so anybody tó bá ń fẹnu kan bàbá yẹn ó máa ń ta èmi lára ni ó máa ń Egbò ló máa ń jẹ́ lọ́kàn mi so mo bẹ̀ ọkọ mi ọmọ kò dù jọ̀ọ́ please that is that my darling uh, eh, graduate of angels please bá mi bá ẹ bá mi bá àwọn èèyàn sọ̀rọ̀ please ó ti tó ẹ jẹ́ ká ṣe sùúrù lórí ọ̀rọ̀ please um, my darling Arifa. Oh, thank you. My darling. Oh, I'm glad it is. mm Yeah. My darling. My darling. Eh, eh? Arifa mi tán bá ní wò pẹ̀lẹ́ nílùú òyìnbó yìí òyìnbó á ní sorry sorry is just go ó ní ó ní wọ́ọ̀dù ẹ̀ kéré jù but ó ní agbára my darling please bí mi tiẹ̀ lè bí ẹ right at least yes mo kàn ń sọ ni jẹ́ kó tèmi. ẹnì bí mi màmí mo gbọ́ mo gbọ́ tẹ sọ éèjì first born yín sí first born yín gba two years lọ́wọ́ mi oh, first born yín gbòdìdì ọdún méjì lọ́wọ́ mi so ẹnì bí mi lọ́mọ. láìsí guy, èmi bí mo dẹ̀ ń sọ fún ẹ̀ ń sìn pé tí wọ́n bá sorry small word but very big ọkàn àwọn èèyàn kan lọ lè wé ok ẹ̀yin gladiators mi o èyí tí n bá ti tẹ́ ẹ ti bínú sí mi o èyí tí mo ti ṣẹ̀ lọ́nà káàbọ̀ náà mi ẹ má bínú ẹ má bínú arífá á wàá rí nǹkan tó máa tẹ̀yìn ẹ̀ jáde ní ti dáadáa jọ ọkọ mi ṣùgbọ́n thank you so much i submit uh, thank you dad. oye ìgbà ẹ sọ fún yẹn kẹ ẹ ṣe o ẹ ṣe ṣe thank you so very much ẹ ṣe mo dúpẹ́ ma ẹ ṣe mo dúpẹ́ and i really am coming to that. Ah, I really appreciate you. Just one minute. General bless Just one minute, please. I really appreciate you, mommy. Thank you very much, ma. I will do my. I will do everything possible uh, to get to you, mommy. Just like I promise, I will. I will definitely meet up with you. Oh, yeah, ma. Thank you so very much, mommy. I really appreciate you, ma generation before I birth. Let me say the last thing, please. All right, vengeance. Uh, thank you very much, Jenarifa, for your calmness and your maturity. Uh, this is what I want to tell you. Uh, anybody, let me tell you the genesis of your problem. The genesis of your problem is that people were seeing you as a potential alliance with Ada Universe and Bankole and shit. olùlé. Oh my God. What happened? Everybody just dropped all of a sudden. Abeg mo move this light now. We've been here over an hour. Let's go or let's move this light to at least 50k, please uh, send in back your request everybody please please please send in back your request uh, one like this been through many things any gist so i still found my peace oh why i dey do like say me i know dey see dem come dey flag me here Which kind of flagging be this? Oh, why? Why all oh, this? In Jesus' name, I pray. They are just kind of flagging and flagging. Ah. Mommy, why did you drop, ma? Mommy, one with God. Why did you drop? I'm going to look for her and bring her. Okay, I will go and call her now. I will call mommy to come back up. Jenarifa. So I'm with you vengeance. I'm, with you vengeance. Jenarifa. Ẹ má bínú kò sí nǹkan tí. Like I said, don't see don't see anyone as your enemy and stop the alliance with Ada Universe and Bankole and shit if you have ever started it. Stop alliance with anybody that is dragging Baba Mohbad anyone whatsoever. These are characteristics of enemies of justice. The Bible says, blessing unto those that are not found within the counsels of the evil ones. Do you understand? That's what I will advise you. And don't see those that are telling you the truth as your enemies. Just like Lady Elizabeth has said, you can make a peace with everyone. They have all been there for you in one way or the other. Peace is what you need. Be calm and do the right thing. God bless you. God bless you. God bless you. And you, you, you think we meet at uh, you ah. comment section. Vengeance. All of you they mad. All the thing what, we mean on comment section, you they mad. What I would say, what I would say is this vengeance. Uh, I <laughs> I have my own clean conscience and all that, but well, wọ́n bá ṣe ṣe la máa ń wí èèyàn kì í yànnà ẹ̀ lódì. Thank you so very much. I've had you vengeance. I really appreciate you. Thank you uh, for giving your own opinion and all that. Thank you. Life goes on. I want uh, Goretti yeah. to talk before I will also add something so that I will go down. Well, èmi ò ní èmi ò ní nǹkan kan because I didn't come for Arifa and I didn't come here because of Arifa ọmọ òkòròdú ni mo wá fún but mo kàn fẹ́ engage ẹ̀ díẹ̀ ni and to the glory of God àwọn ọmọ mi yẹn ti bá a sọ̀rọ̀ díẹ̀ and I wish eh, mo tiẹ̀ fẹ́ bèrè nọ́mbà ẹ̀ pé kó inbox mi ní nọ́mbà ẹ̀ ọ̀rọ̀ ẹ̀ irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn ọ̀rọ̀ wọn ò kì í ṣọ̀rọ̀ gbangba ọ̀rọ̀ one on one ni. So if you are listening to me, please inbox me your number. Let us talk. There are a lot of things that need to be corrected, and there are a lot of things that need to be done. So that's that. Arifa uh, Awalagba One thing tèmi mọ̀ ni pé there are no matter what uh, nǹkan tó kù díẹ̀ káàtó lè mi máa sọ I will not praise you for anything. One, you lack sense of remorse and you lack sense you lack sense of uh, feelings for àwọn èèyàn. I guess I guess it's network. Let him come back. Please send back your request, Goretti. You're talking. mr rifa ìkàlẹ̀ fún wa. màámi. ẹ ra ṣe kọjọ mẹ́ta. ẹgbẹ́ màámi àwa ni ma ok brexit is back. thank you my brother sori bí wọ́n ṣe kọ́ wa gẹ́gẹ́ bí yorùbá when someone is angry towards you ẹ má fi ṣe yẹ̀yẹ́ that is try to like feel the passion the pains of that person even if you are right or wrong don't talk with emotions of people nígbà táwọn yẹn àwọn tó yẹ pé yes ẹni tó jọ̀rẹ́ ẹni o there are some people that you don't they don't deserve anything less than go mock one. But when you see people that ah, at least at one point we were together, but I won't say much because ọ̀rọ̀ yorùbá kan ni màá sọ fún ẹ wọ́n ní tó bá kọjú sí ẹ kó tá tó bá kọ̀yìn sí ẹ kó tá tó bá kù wọ nìkan àrífà tú èrò ara ẹ pa you are, you are a mature man you are a father you are a brother you are everything a man can be in this life except a grandfather yet which you are going to be and a great grandfather in the nearest future. So, brother, you just need to you just need to have a deep thought within yourself. Gbogbo ẹjọ́ tó ń bá rò àbí tá à ń rò gbogbo advice yẹn ọmọ I don't really like. What is happening to Mr. Grace? Mr. Grace? Ẹ jọ kí Mr. Grace tó padà jẹ́ kí n sáré kí yín first time mi rẹ̀ tẹ́bí máa sọ̀rọ̀ lórí tiktok lórí ọ̀rọ̀ justice for Mohbad èyí tá à ń ṣe èyí tí wọ́n wò yìí pẹ̀lú kọ́nàkọ́nà ojú mọ́tẹ́jọ́ ìbéèrè kan mo fẹ́ béèrè lọ́wọ́ yín and then mo máa fún yín nímọ̀ràn tí mo fẹ́ fún yín ṣé lórí movement yìí ṣé ẹ ní àwọn nǹkan tó jẹ́ pé bóyá ẹ bá wọn lẹ́nu justice for Mohbad yìí tẹ́ pé ó yẹ kẹ́ ẹ máa submit fún ṣó wà ṣáwọn gúrùpù bẹ́ẹ̀ yẹn wà láàrin yín pé bóyá ẹ gbọ́dọ̀ gba permission lọ́wọ́ èèyàn kan pé ẹ jọ báwo ni ká ṣe tún jọ sọ̀rọ̀ yìí léni o báwo ni ká yọ ọ̀nà wọn la fẹ́ gbé gbà ẹ jọ ṣe ẹ ní lórí justice for Mohbad. no ma that's not the direction we are going. Everybody is Mr. Guresi ẹ jọ No, no, bẹ̀rẹ̀ question lọ́wọ́ no no no mo kàn bẹ̀rẹ̀ question mi ò ń ṣe mi ò ń ṣe intermedia person ẹ jọ. ẹni sùúrù Guresi ẹni sùúrù ẹ má bínú ẹni sùúrù. Any suru Grexy. Grexy, why are you dropping? Why are you dropping now? Come back, Grexy. Come back. Why are you dropping? Ẹ mọ orí tí mo fi béèrè question yẹn. Gbogbo wa la rí iṣẹ́ takuntakun tẹ́ ẹ ṣe. Ṣé èèyàn tó wọ bàtà sẹ́sẹ̀ ló mọ ibi tí bàtà yẹn gbé ń ta òun lẹ́sẹ̀? Lórí ọ̀rọ̀ ọlọ́rọ̀, ọmọ tẹ́ ẹ̀ jẹ́ wọ́n rẹ̀ rí ẹ lọ sí prison for three months. Everything at the end of the day, insult here and there and then arifa ẹjọ torí Ọlọ́run after all these things eh, ẹ ẹ lẹ́yìn láti máa jókòó sórí platform yìí ẹ má máa lọ sí platform káàkiri èmi ò kí ń ṣọmọ Yorùbá o ọmọ Edo state ni mi but àbòsí ti pọ̀ jù láàrin ẹ̀yin Yorùbá àbòsí ti pọ̀ jù àbòsí yẹn ló dẹ̀ justice yìí lọ sẹ́yìn. ẹ má bu wa ọ má bu wa tó yẹ yín bẹ̀rẹ̀ sí ẹ wo platform yìí ni mo máa ń wá dáadáa kẹ́ tó lọ sí kótó di pé wọ́n mú yín gbà àti olórí ẹbí. ẹ ní máa nì ẹ ní sùúrù ẹ má jẹ́ ká gbìyànjú láti wà eh, tribal bias sọmọ. no no no no ó ṣe bẹ́ẹ̀ bọ́. mo ń bọ̀ mo ń bọ̀ mami mo understand yín mo ń bọ̀ kò síbi tí ṣe ò sí wọ́n ní kò síbi tá a ti ń kéde alẹ́ o àsìkò ló kàn yàtọ̀ síra wọn ṣe understand èmi dẹ̀ bá sọ̀rọ̀ ọmọ Ẹdó ni mí. wow. Isham mo ti wá. ẹ eh? irọ́ ni o. táàgì kò ní ṣàníyàn. Hello, Arifa. Can I can I finish my thought, please? No, I'm not. So, Mami, it is law. Èmi àti ẹ̀ máa sọ̀rọ̀ dáadáa. Sáìdì bọ̀dẹ̀ ti wá ní ìṣà. A máa sọ̀rọ̀ dáadáa, màmí ẹ ní sùúrù. Torí ọmọ ìṣà lè bá Hello, Arifa jọ. Ẹ jẹ́ kí n gbọ́ nǹkan tí kò rẹ̀ sí sọ, ẹ ní sùúrù màmí ẹ máa. Tó bá kù wọ nìkan, kò tún èrò ara Let me tell you something. When I went to Abuja with Baba. I did something from my church mind, and it was twisted, and I was made to see it as wrong thing. I felt sober. I apologized. I I do not on a good day. On a good day, I'm not responsible to anybody. But by virtue of Omoluabi and virtue of humanity, bro, I I lower myself. I apologize and I ask everybody, let's move. sorry this is a justice that all of us are connected all of us are connected and we don't want to lose anybody in the race not lose in terms of life but lose in terms of struggle fight and if anybody táwọn èèyàn kan bá fi ìwé à ẹni. what is going on with Gorexi's network because I think my network is perfect this night. Ah. I wish na moderator no none of my moderator fit dey drop Gorexi No, My, net, my network is okay bóyá àwọn kan tí mo fún size wọn ló ti flag mi for this night but notwithstanding wọ́n máa wọ́n yìí wọ́n máa gbà á lọ àtọkùnrin àtobìnrin wọn àtọmọdé àtàgbà wọn no time to waste time but here we are now i just want to say arifa uh, when people say something let's solve it and let's move on ká máa spite ara wa àbí ká máa fira wa yanra wa lójú yẹn it it it it increases anger àjọ wà ní àjọ lẹ̀pọ̀ ní. I know people who didn't sleep while you were incarcerated. I know people who kept calling because they knew I had access to you. So these are people that when they complain at one point, because they love you because they want you to stay focused because they want you to stay in the line that they know you and they place you and that is why they feel worried they feel bothered àìmọye I have I have a good friend wẹ́n go ya sọ́tọ̀ wọn gbé náà wọn dẹ̀ bá wí náà nobody saw him and they, everybody is moving on because they don't care. If they care about you appreciate that love appreciate that care and even tí wọ́n bá tiẹ̀ ń sọ̀rọ̀ àwọn tó àwọn àwọn tẹ́jọ́ ń ṣeré lánàá tó wá ń sọ̀rọ̀ lẹ́yìn that means something is wrong try to resolve that thing that was wrong that is wrong then so that àjọṣe àná will continue so my brother gbogbo wa at one point we have made one mistake or the other with my involvement in justice for Mohbad have I made mistake so too many mistakes but I I am human the moment I make mistake and my attention is called to it look at recently àwọn kan wò pé ah ẹ má lọ bá ya Mohbad ẹ má ṣe kiri kan I was agitated with ya Mohbad but when it got to ah ẹ Binu, my hands is up there ẹ and it even I even posted it that look I will not say anything Iya bad. I remain focused and I remain in the group and in the team of those fighting for real justice and I believe in táwọn kan dẹ̀ well it's all about trying to carry people along in what you are doing because the kan ò kì justice when we say struggle struggle kì í ṣe public struggle is for everyone tó bá aligns lórí lórí that particular cause àwọn tó bá wà lórí course yẹn and ẹ jẹ́ a máa múra wa dání jagun yẹn jagun ṣẹ́gun ni we don't lose soldiers in war nobody loves to lose soldiers nobody no no battalion will be happy losing soldier please my brother think about where you have made mistake kì í ṣe pé mi ni máa sọ pé nǹkan báyìí ló ṣe àbí nǹkan báyìí ló ṣe eh, you have been you have been somebody everyone has been in lookout for so if there is anything that you think you have done in eh, eh, kini uh, uh, so just let's let's uh, let's try to let's try to. Uh, correct ourselves and move on. And uh, it seems as if someone was dropping me anyway, but uh, thank you for not dropping me. And information has gotten to me, the particular person dropping me. So thank you very much. Arifa, I'll call you our our our discussion is not on a platform and it's not going to be a ah. short one. When you have time, when you have time, could be tomorrow, could be next tomorrow, could be next week. When you have the time to talk, please call me. We're going to discuss and iron out things. Maybe by then you can tell me where I've wrong, and I will be able to tell you the steps you have taken that is not aligning aligning with àwọn tí wọ́n sọ pé báyìí ni and tó bàtà bá ní misconception we can put it right and talk to ourselves my brother be a man and act maturely Of not being or alliances be watchful and be careful don't let anybody come and lure you into what you never what you you were not in the past please stay in line kì í ṣe gbogbo advice lèèyàn máa ń gbọ́ nítorí ẹ̀ ni mo ti sọ pé fẹ́rù ara ẹ̀ pa some people will come and tell you this and tell you that some people will write this will write that you are my brother tó bá kù wọ nìkan fẹ́rù ara ẹ̀ pa my regards to your wife and the kids I love everybody thank you. Uh, if I may say one or two, but I won't love to dwell much in whatsoever I want to say. The point is this. I love the way you end everything you give as submission. You said, Arifa, uh, if there is chance, call me. Let's talk. I will call you. It might not be now, it might be. So we can discuss. Our issue shouldn't be. Not, not tonight, please. Not tonight. Thank you. Uh, the point is this you see, well, God is in control. Brexit. Arifa. jọ má jẹ́ ká sọ̀rọ̀ jù má jẹ́ mi fẹ́ kó sọ̀rọ̀ jù mọ́mí Godfirst mi ti tó please. mami wà lórí iṣu yìí wà lórí iṣu yìí wọn. mo but mi rí wọn lókè ni but lókè lókè náà wọ́n máa pè mí lẹ́sẹ̀kẹsẹ̀ tó máa para fún mi àrífà mo mọ̀ mo mọ̀ mo mọ̀ so jọ i want to go and sleep you know it's late. ó ti yé mi màámi ó ti yé. so please to your ọlọ́run do as i please i know my god first man àti sọ fún ẹ please we love you àwọn tó nífẹ̀ẹ́ náà bínú sí ẹ that's the bitter truth in life àwọn tó nífẹ̀ẹ́ náà bínú sí ẹ jọ ọkọ mi good night darling we talk later. Ah, Alright, Mami, thank Allow you so very much, ma. Odaro, ma. Odaro. Allow me to talk now, please. I want to say oh, yeah, something. Whoa, boy. So long, Sizo Fuepase. Once again, Arifa, I want to appreciate your calmness. Ọlọ́run ló mọ to tó ti dùgbọ́. Onílé. Expander, ẹ kalẹ̀. Ẹ̀fún mi ṣẹ́jú kan kí ah, mi sọ tèmi mi lọ sùn. Arifa, bábí sẹ́yìn, bábí sẹ́yìn náà sùn. Bámi sẹ́yìn nọ́mbà ẹni mi one minute just one minute or less. Bámi sẹ́yìn nọ́mbà ẹ ti ra ọ̀rọ̀ yẹn mọ́ mi lẹ́nu mo lè má rántí o but you can talk Ẹ jọ ọlọ́wà onílé àbí sorry àyífa jọba mi sẹ́yìn nọ́mbà ọmọ Òkòròdú ṣùgbọ́n all right thank you. Now uh, Arifa èmi I'm only gonna sing tí wọ́n lè ti kọ́ nìyẹn mo ti kú nìyẹn so mo kí everybody. Eh, orin ọ̀rẹ́ wa kan tó máa ń kọrin yẹn náà ni ó ní gbogbo túlétúlé wọ́n ní ẹ má tu gbàgede òbílẹ̀ jẹ́ rọra ṣe má balẹ̀ yìí jẹ́ o tẹ bàbá wa jẹ́ o kò sọ pé a má kórè good night. Ah, all right, thank you, Esanda, for that orin. Thank you. I will also start it by singing. Uh, once again, I want to appreciate your kindness ah ìwọ lọ́n tí gbogbo àwa ọkùnrin mostly àwa ọkùnrin tá a bá nírú káàmù yìí tá a wà káàmù bíi arífà ilé ayé máa da gan I swear to God kò sọ́gbọ́n tẹ̀lé dá kò sọ́nà tẹ̀lé gbà kò sí wá tẹ̀lé wò tẹ̀lé fi dáyé lọ́rùn o. Uh, let me say this, Arifa. I am Onílé. I have Mommy Yinka Taiwo here. I have a boy here. We have you, Arifa. I have my opinion. Mommy Yinka Taiwo has her own opinion. Our boy also has his. You gave your opinion. I give mine. I want you to go my route. Mommy Yinka Taiwo wants you to go a route. A hmm. boy also wants you to go his own opinion too. You now decide to go through Mommy Inka Taiwo's own. The next thing, I turn you to be my enemy. àrífà tó ti ń ṣe dáadáa tẹ́lẹ̀ àrífà ò ṣe dáadáa àrífà ó ti ya èèyàn kéèyàn o in fact àrífà ti hùwà burúkú àrífà ò dà mọ́ simply because you didn't take to my opinion that is exactly what Morini mo rí nínú let me tell you one thing this same route people are saying you should go if you had gone through that route I won't wọ́n tún máa padà dúró wọ́n máa drag àrífà ṣàrífà yẹn stupid ni kí ló dé tí i tell you that fact people will still come yes, after you. Course and they will yes. talk you get the only thing To come, máa yàtọ̀ ń bẹ̀ be surely. I want to war against anything. I want yẹn máa in your side àwọn tó wá war in your side nísìn wàá war against ẹ they will still drag you my brother we all have conscience we all have hearts. follow your mind at at You have you getting me? Some people that cannot afford to buy a Congo of rice for their family will come and drag you for not being able to buy a full plastic of rice into your house. So you carry family ra half bag of rice sílé, and one dẹ̀ tí ra Congo rice sílé one. And they will drag you and drag you and drag you on that. My brother, to me mo ṣe ń tẹ̀lé i have said it lẹ́ẹ̀kan wípé mi ò tí ì rí o mo ṣe ń wá o mi ò wá downfall ẹ o àrífà ẹni bá wá downfall ẹ aṣubú o but i am i am i am curious i want to see that evidence wípé àrífà gba owó then you will see me in another dimension and that is the only thing you been in fact god bless you for making me to trust in you. Why did I say that? You keep asking one question, and that question keep winning my heart. Anybody that have evidence, let them bring out. Up till now, nobody has been able to bring out any evidence. Then Kilewanwi, like mommy has rightly said, Lo. To me, I want to say, we pay Kilari Fafe apologize for bọ ọ̀rọ̀ àgbà bí ò ṣe lówùrọ̀ bó pẹ́ títí a ṣe lọ́jọ́ alẹ́ just follow what she have said nǹkan táwọn àgbàlagbà ti sọ follow what they have said even if it takes you bóyá a fẹ́ lọ dọ̀bálẹ̀ nílé àná la fẹ́ ṣe fún wọn call me i will come with you and beg them a dọ̀bálẹ̀ fún wọn kó má bínú if that is what they want you get but to me i still look at it wípé ah ẹni yìí jáde ẹni tí mo bá wọ dm ẹ tí mo tọrọ owó ẹ jọ̀ọ́ ẹni kó gbé evidence jáde till date we have not seen any evidence so kí wá ní kí ni kí ni nǹkan òun gangan kí ni nǹkan òun gangan the only place I have seen that there is an issue I won't say it here and I have said it stylishly you get there is no how you will be fighting for me and probably out of wípé you want to stand for justice you don't want to look at anybody's face you are now disrespecting my father I will not be happy with it I'm not saying you have done that but ṣe mọ̀ ipá àwọn àgbàlagbà yẹn wọ́n gbọ́n gan wọ́n ní hàn yín lè bu àgbà even when you did not abuse them wọ́n ní hàn yín lè bu àgbà ṣé hàn yín wá jẹ́ pé orí yín burú àbí nǹkan ṣe yín ni ṣé hàn yín jẹ́ bẹ́ẹ̀ ni you get but what do we do? a ní choice bàbá wa ni wọ́n you get ìyá wa ni wọ́n they our elders wọ́n ti dáyé ká tó dáyé so that is the only way tèmi máa fi ní just try and amend that area anything tó bá máa ta bá orúkọ yẹn but lẹ́yìn lórí pé wọ́n gbowó wọ́n gbowó I don't see anything as an evidence against you up till now maybe by tomorrow morning wọ́n lè gbé kan jáde o tó bá gbé jáde we will now say ah arifa ó ti ṣe o go and apologize àbí on. but for the sake of the elders and for the sake of peace and for the sake of Imole, táwọn wá justice fún and definitely we will get this justice do as elders have advised you to do you get people will come here and say blah blah blah even people that have gone to drag you on their platform for no reason tán dey find out eléyìí tó ń jó tọ́ bíbélì náà sọ náà wádìí ohun gbogbo dájú kó di tó ń jó ti tọ́ mú òun ṣe pé nítorí pé mo fẹ́ sọ pé mo lè sọ̀rọ̀ mo fẹ́ wà relevant kọ́kàn déédé gbọ́rọ̀ westo abamisin gbàm kí n kàn déédé tẹ̀lé pass yẹn pé ah westo westo yá báyìí ló ṣe láì find out the truth why would I do that you get so a lot of them a lot of them but filama wobe, wo bẹ̀ irú irun tẹ́ ẹ ṣe ìmí ìmúrúkọ tó ń bóyá irun má wo náà ni filama wobe wo bẹ̀ ní kẹ́ ẹ dé because of the justice tẹ́ gbé dání tẹ́ ń wá and God will definitely be with you thank you my brother yeah. God bless you. ìyá dírẹ́sà arífà òsì lẹ́yìn. Hello, yeah, I'm, I'm out of now. I'm out now. Okay, good evening, everybody. Onile Mokinyo, boy Mokinyo, I greet everybody. If I greet you too. Um, I first since you came back from Milinda, this is the first time I'm joining your live. Um, this I first said something, no double Latin. And, um, Tabaneka Woloka Wobo. Arifa said, Kusin Tomato, but for it, Kuniru. I'm quoting his words now, and um, let's not go to the fast. Keep back, am wrong, am wrong. Be all humans. We have blood and water in our veins, you know. But what actually surprised me, and that is why I'm here, Arifa's calmness is demonic. Arifa's calmness is crazy. Arifa's calmness is something else. In fact, you Zarifami Oyulayemi. And um, if, just like you said, if, if Ndwabali Riba, even in face of trouble or danger, can you calm? When you are calm in face of trouble, that prob- trouble, that problem is absorbed because you'll be able to think. But having said that, Arifa, but having said that, Mommy Elizabeth has spoken. She said it all. Along with Agbọ̀dún tán ló ń yé. Ọlọ́run dáhùn láyé sí fún wa táwọn bá bá yẹn. Wọ́n ní àgbà olè wa lórí ní ọmọ àgbà olè wa kíní ọ̀kíní kan. Àgbà olè wa lọ́jà. Orí ọmọ tuntun ṣe kíní ọ̀kíní kan. You have wronged us. No doubt about that. You have wronged us. And no doubt about that. All that we are saying, I didn't drag you, but I was disappointed when you tried to sell Bankole and shit. When all these other universe, whatever. But at the same time, nobody tí ẹ̀gbọ́n also náà sọ nípa um, um, bàbá canvas tó impose ideologies on us, I told him pé ẹ̀gbọ́n mi ideology ti nìyẹn, that's your thought you are entitled to it. And at the same time, I'm entitled to mine. And I told him, oh, are ah, on his platform, hi, you will not take to that. And I have a right to, you know, go to that. And on that premise also, I'm going to kind of make a case for you in my heart, even though I'm, I do not matter. But all of this, Arifa, I swear to God, won't answer Ijai any. nǹkan ọ̀fẹ́ ni òun jẹ́ pé when I join tonight mo wá rí pọ́ńtù ṣì ń sọ̀rọ̀ I was like kí ló lè tó gbogbo ilé ṣógun láyé ni ah, once taba ti make ọ̀rọ̀ wa ladies just lied but I haven't listened to people and read comments from people nǹkan tó ń fi ni kí maybe you are not remorseful but mo tún gbọ́ ti gbọ́ rẹ sínú but I'm still gonna go back to what mommy said ìyá yẹn ti sọ̀rọ̀ tán kọ́lọ̀ ń lọ́rọ̀ ẹ̀mí wọn fún wa lórúkọ Jésù. Please, Arifa, I don't know if you have apologized. I know people will say, apologize for what? Apology for what? Tabaneka kúnlẹ̀ fún ara, mi ò ní ká má ga. Twenty children cannot play for twenty years. Bàbá mi, but at the same time, èèyàn máa ń wọ̀ rẹ̀ kọ́rọ̀ ni òkè wọ́tàkùntà. And on that note, I'm just gonna say what mommy said. that word sorry and just like I really said apologize and let it go let it slide let peace reign for some of us we are tired of this dragging dragging dragging dragging dragging maybe when you apologize ọkùnrin kálukú á balẹ̀ lẹ́yìn ẹ má bínú ṣáàdẹ̀ tún my candid opinion bọ́mọdé dear, mi pé mi ṣe gbé. I'm not saying I'm right. I don't need anybody to feel that I'm right or wrong. But in my heart, I think I'm right, and I'm sure I'm right. So I feel maybe what you just do is just, just like mommy said and others said, just apologize and let this slide. Because be on me, and let it go. Alifa Ekale, um, what is your dear? ẹ eh, eh, mo fẹ́ sọ díẹ̀ kí bọ́lẹ̀. I think his network our network affect her let her come back please send back your request ma I think the network is somehow yeah, yeah. I'm with you sir. okay um, bó ṣe kọ́ àwa ni pé me I'm not in any way um, justice kìíní kan I support justice for Mohbad anyways but um, bó ṣe kọ́ àwa ni wípé even when you want to correct something or when you want to um, respond on something, you just have to acknowledge first, then make your complaint. So um, ìyẹn ni ó máa ń mú ẹni tí ó wà ní other hand máa wò pé okay ẹni yìí ó tẹ ọkọ gbọ́rọ̀ tútù wá at the end of the day in early reason along but when everybody keep coming and saying this, that, that. I don't know how far you have gone, but in all this, Yorùbá sọ pé ẹni tí ẹsẹ̀ ń dùn ló mọ bí ẹni tí kinní kan ṣe ló mọ bí tí bàtà ti ń tà òun ní ẹsẹ̀ everybody might be bringing different kind of shoe pé ah ẹsẹ̀ ń dùn bọ̀bọ̀ yìí o ah ó ṣe wọ shocks yìí wọ trainers oníkàkọ́ a máa mú ya slippers oníkàkọ́ a máa mú tiẹ̀ wá but ẹni tó fẹ́ wọ bàtà yẹn ló máa wò pé èmi ni mo mọ spec bàtà tí mo fẹ́ wọ̀ but everybody á máa wò pé ah bàtà yìí ló máa bẹ́tà fún ẹ eléyìí ló máa bẹ́tà fún ẹ and secondly tí mo fẹ́ sọ ń bẹ̀ ni wípé um, ṣe rí ọ̀rọ̀ tí ó bá ti di pé ó ti di worldwide ọ̀rọ̀ èèyàn máa ń tread on tread on it cautiously because ṣẹ́rí sorry, lóòótọ́ ó kéré but ọ̀rọ̀ tó tóbi ni and many of us táwa lórí platform yìí many of us are in western world and we know the gravity of that sorry what it takes láti sọ sọ́rí tó bá yẹ pé méjì mẹ́wàá márùn ẹ má bínú everybody ti sọ̀rọ̀ tí wọ́n jọ nítorí tọ́lọ́run ẹ fún èmi náà two minutes mi kí sọ̀rọ̀ kí bọ́lẹ̀ so sorry yẹn bó ṣe kéré tó yẹn bó ṣe jẹ́ five letter words yẹn it might land someone in another place tó fẹ́ i'm not saying nobody should say sorry or someone should say sorry here i'm only saying ó mú ṣe bẹ̀rẹ̀ pé ẹni tó wọ bàtà ló mọ ibi tó ń tà ń this person have gotten a lawyer or maybe an, a legal adviser tó advise ẹ one way or the other so ìyẹn lápá ibẹ̀ yẹn then ẹlẹ́ẹ̀kẹta ibẹ̀ ni wípé àrífà nǹkan tèmi máa sọ ni wípé ṣẹ́rí many people will always bring advice for you everybody ló fẹ́ pé èèyàn kan ti sọ mi báyìí everybody ló fẹ́ pé ah ti tèmi ni kò gbọ́ ti tèmi ni kò ṣe tó bá ṣe báyìí kò bá dẹ̀ dá báyìí so that wọ́n á feel important in one way or the other from their side pé a ti ṣe nǹkan tó fẹ́ but tẹ bá wá pẹ́sẹ̀ lẹ́tì ọ̀hún advice ní ọmọdé tèmi you might not even use my own as well lọ́mọdé tèmi ní pé ẹ wá wò pé ẹni mélòó nínú wọn ló ní nọ́mbà mi tó wá lẹ́yìn tó wá bá mi sọ the same ọ̀rọ̀ yìí tó ń ṣe pé gbàgede ló ti wá bá mi sọ ìtí ò bá ní nọ́mbà mélòó ló wọnú dm mi tó wá bá mi sọ̀rọ̀ yìí tó ń ṣe pé gbàgede ọ̀rọ̀ ló ti bẹ́ sọ because lóòótọ́ mo ṣẹ̀ níta àbí o gbọ́n kan báyìí gbà ó dẹ̀ sọ pé onífẹ̀ẹ́ mi everybody is claiming ah ìfẹ́ ta ní sí ẹ la fi ń bẹ ẹja but tẹ́mi bá wá ṣẹ̀ níta ṣé dandan náà ni kò sọ mí dì ń ta ni ṣé wọ́n ti wá sínú ilé tó bá mi sọ tí mò wá gbọ́ then lastly um, is there anything tó jẹ́ pé ẹni bíi council of elders because mo ń gbọ́ tí everybody ń pera wọn ní gladiator general igbá kan kòdò kan if that thing of such happen tó yẹ pé association of elders or elders council gbọ́dọ̀ wà tó yẹ pé ó máa wò pé ok àwọn àgbààgbà rèé ẹ̀yìn àwọn àgbààgbà a lè sọ pé gbogbo ọ wà lórí platform yà pé four hundred five hundred ká má ní aṣojú so ṣé àwọn aṣojú ti lọ bá rífà tárífà sọ pé no tó wá bí nǹkan tó yẹ pé àṣẹ wa ń dàgẹ̀ lórí platform ní gbogbo ayé tó yẹ pé even àwọn tó ń jẹ tiwa tó bá wà lẹ́fọ̀ ip náà wọ́n á tún máa gbọ́ nǹkan tá à ń sọ nínú ilé so if that has not happened i don't know how to handle it but um, arifa yorùbá sọ pé tó bá kọwájú sí yín kẹta tó bá kọ ẹ̀yìn kẹta tó bá kọ ẹ̀yìn nìkan ẹjẹ lóòótọ́ uh, some people might contribute money but ṣé impact owó tó ṣe yẹn ṣé ó jọmọ́ ìyà tó lúwa ẹ jẹ nínú nínú sẹ́ẹ̀lì so people yes mo lè dáwọ́ fún yín but mi mọ bẹ ṣe fíìmù gbà tẹ wà nù sẹ́ẹ̀lì náà mi ń jẹ ráìsì nínú ilé mi náà ẹni owó tó bá jẹ́ pé owó tẹ́ni ẹ fẹ́ fi jẹ ráìsì ni ló wà lọ́wọ́ ẹ kò ní dá lọ́jọ́ tó bá ń dáwọ́ o a ò gbé ṣé òun tóun ò tí jẹun fún ọmọ òun tí jẹun do you understand i'm not um, trying to say nkan everybody contribute and the impact of everybody is not is not worthy i'm only saying arifa ló wà issue. ṣù so because at the end of the day justice of mohbad will go but orúkọ yín ó máa then orúkọ rí ó dẹ̀ sàn ju eh, bóyá wúrà àti fàdákà àlọ́ ìbàdàn ní thank you so much. Uh, ah, sk <laughs> Oh, what if you? i think i will not know you i know you tún mọ̀ pa bọ̀ mi ò ní kàṣẹ. Eh, àbúrò mi ń kọ́. àrífà. ó wà ó wà wà wà. ọ̀yà sọ fún after program yìí ó gbọ́dọ̀ pè mí tora ní unsettled business. ok àrífà jogún ọmọ àgbà. ẹ ṣe gan ìsìnkè. àrífà eh, jogún ọmọ àgbà àdúrà lèmi máa ṣe ń tèmi àdúrà lèmi máa ṣe àrífà lágbá ọlọ́run òun ní fọmọ ìṣèjọ́sìsì fọmọ bá dùn. o.